ṣú nọ̀rí nọ̀rí ọ̀sàṣú lẹ́gbẹ́lẹ́gbẹ́ aláṣán raṣán aláṣán raṣán aláṣán raṣán mi abẹ́ẹ̀ta ẹ̀kú àgbà ló jẹ tán àgbà ló mu tán wọ́n farùn tán wọ́n fi tí gbágbá ojú wọ́n fòrùn gbọ̀n ti yá pínpín ajífá fún ìṣẹ̀ṣe tí ṣe olórí oró láyé ó fún ìṣẹ̀ṣe tí ṣe olórí oró níwọ̀ àrùn wọ́n ní kọ́ lọ́mọ orò bàbá tó bí wọn lọ́mọ ǹjẹ́ kí ni ìṣẹ̀ṣe ẹni ọlọ́run ìṣẹ̀ṣe ilẹ̀ ìṣẹ̀ṣe ogún ìṣẹ̀ṣe èṣù ìṣẹ̀ṣe ìyá ẹni ìṣẹ̀ṣe bàbá ẹni ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe là ń bọ̀ nífẹ̀ẹ́ ká tó bẹ bọ́lá ìṣẹ̀ṣe là ń bọ̀ nífẹ̀ẹ́ tá a fi rí ilé ayé ṣe elédùnmalè ọba àti kí ọba àti kí ọba tó dá ayé àti ọ̀run ìgbà ẹ lónìí mo tún ti dé lórí ètò yín ètò wa kí ni ìṣẹ̀ṣe èmi ọmọ yín olólùfẹ́ yín Abdulateef Ifáyẹmí ọmọ dìísù àwíṣẹfà èmi lọ́mọ olúmẹ́rù ròǹdù ọmọ ajífẹ́pé ṣeré ọmọ òṣèkà kan tẹsẹ̀ mọ́rin pépépé ọmọ owó wà lẹ́jọ́ lè ṣàlejò mọ́ kó tó máa pa àwọn lọ́gbẹ́ kaná. òṣà máa sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí a máa sọ̀rọ̀ nípa Yemọja Ọ̀pẹ̀pẹ̀ alálẹ̀ odò jẹyẹtù jẹ pẹ́pẹ́yẹ. àmọ́ kí tó máa lọ lórí ẹ̀ mo fẹ́ kọ́kọ́ dókè náà Yeah, this is from Cabazil Technologies Limited. What do we do? you actually want to go for Ajawoman, the best place for you to be is Cargozil Technologies Limited Travels and Tours. We provide transportation within Mecca and Medina. We provide accommodation very close to Aram and we offer good news throughout the period of Umrah and Ash. Of course, we create conducive environments for you to perform your badge. Of course, we are located in Lagos with our head office. And of course, we have our office in Abuja. Better still, you can call us on these numbers. Think Agozil Technologies Limited. Think Aj and Umura Stress Kagosi travel tours and cargo lóní ìrọ̀rùn lẹ́sẹ̀ ájì o. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa kí ni ìṣẹ̀ṣe mo ní a máa sọ̀rọ̀ lórí Yemọja Ọ̀pẹ̀pẹ̀ alálẹ̀ odò òjẹyẹ tún jẹ pẹ́pẹ́yẹ ta ni Yemọja báwo ni Yemọja ṣe jẹ́ ta ló tiẹ̀ mú òòṣà tá à ń pè ní Yemọja gan ẹ̀yin ọmọ ìyá mi káàárọ̀ oòjíire nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ adúláwọ̀ pátápátá nílẹ̀ yìí àti ní òkè òkun tá a bá sọ fún wa nípa Yemọja a gbàgbọ́ wípé òòṣà tó wà nínú omi ni Yemọja jẹ́ bí Yemọja ṣe wà lọ́kùnrin bẹ́ẹ̀ náà dẹ̀ wà lóbìnrin bá ṣe ní Yemọja lọ́sà bẹ́ẹ̀ náà la ní ní òkun bá ṣe ní ní akọ bẹ́ẹ̀ náà ní a ní ní abo àmọ́ tá a bá sọ̀rọ̀ nípa Yemọja ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wípé Yemọja ló ń bi ẹja tá à ń jẹ tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ rárá ṣé rí Yemọja tẹ́ ẹ̀ èèyàn bíi tèmi àti yín báyìí náà ni ni Elédùmarè dá ṣùgbọ́n wá dá sínú omi tó jọba nínú omi tó wá ṣe alákòóso àwọn ọmọ omi Yemọja ọ̀pẹ̀pẹ̀ alálẹ̀ odò ó jẹ́ tùjẹ́ pẹ́pẹ́yẹ ó jẹ́ òrìṣà tí ó fẹ́ràn àlùbọ́sà lọ́pọ̀lọpọ̀ ní jíjíjẹ oúnjẹ yẹn tù oúnjẹ pẹ́pẹ́yẹ tí a bá fẹ́ tù òun ni àwọn olóòṣà fi máa ń pé iyemọja yé iyemọja gbà iyemọja gbà lùbọ́sà kò fi rò fún iyemọja yé ọ̀jẹ̀yẹtù jẹ́ pẹ́pẹ́yẹ iyemọja jẹ́ òrìṣà tí ó wà nínú mi tóun náà dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ omi ṣùgbọ́n ìwọ tó wò mí ìwọ tó gbọ́ mi. ó ṣe fẹ́ mọ̀ bí ọmọ Yemọja ni ẹ́ yálà ọkùnrin ni ẹ́ ni àbí obìnrin ó ní bá ṣe máa mọ̀ bí àpẹẹrẹ ẹlòmíì tó bá ní ọmọ mi ni gbogbo àti gbàgbọ́ pé ẹni tó bá jẹ́ ọmọ mi ẹja ní ṣe <laughs> kò o ohun ọ̀sìn ni ẹja jẹ́ fún gẹ́gẹ́ pé oyin tàbí ewúrẹ́ àbí àgùntàn tí wọ́n ń sìn bó ṣe jẹ́ alákòóso lórí àwọn nǹkan yìí tó jẹ́ olùṣọ́ lórí wọn bẹ́ẹ̀ náà ni Yemọja ṣe jẹ́ fún gbogbo ẹja tó wà nínú omi torí wípé kí ni ọ̀run ni ẹja ti rọ̀ wá sílé ayé ẹja rèé kò lè ṣe láìsí omi ìdí nìyí tí wọ́n fi jẹ́ ohun ìsìn fún Yemọja gbogbo wa pátápátá la ní òòṣà tí a rọ̀ ọ̀nà látòdì ọ̀run bọ̀ wá sílé ayé ẹlòmíì àsùngbà ní alálàbò ń bára òun ní etídò <laughs> ilé ló lọ torí ọmọ mi ní ẹ ẹlòmíì kẹrẹ alálà pé wọ́n fi ẹja bọrí fóun lójú àlá torí pọmọ yemọja ni wọ́n jẹ́ kó mọ̀ wípé àpẹẹrẹ ìwọ tó ń jẹ ni nínú èèwọ̀ mọ̀lẹ́mọ̀já àmọ́ kà níwọ̀ fún wọn wípé ẹja aṣọ ẹlòmídẹ̀rẹ̀ wọn á tún kà níwọ̀ fún ṣé táítọ́ọ̀sì ni tá à ń pè ní ẹja alárùn àbíkúté oríṣiríṣi ẹja yìí tí à ń jẹ èwo ni ìwọ́n mọ̀ tó jẹ́ èwọ̀ ẹ̀ ṣùgbọ́n àwọn àpẹẹrẹ tó máa rí ni pé nísà tó bá jẹ́ àwọn àlá tó máa máa láwọn lè dáa ẹlòmídẹ̀rẹ̀ ara máa ṣẹ́gìrì sí ara ẹ̀ máa ṣẹ́gìrì ẹlòmíì orí àmà dìde jùn ní àtàrà àwọn èyí ó yẹ kó o ti mọ̀ wípé o ti jẹ ìbò òṣà tó bá wáyé èèwọ̀ ọmọdémọjà ni gbogbo àwọn nǹkan tí a kà fún yìí ṣùgbọ́n ẹ má jẹ́ kí a gbàgbé wípé ó jẹ́ èèwọ̀ fún ọmọyémọjà ní obìnrin láti máa ṣe irun tó bá gùn tó bá ti lè kọjá ìpàkọ́ inú tó bá ti lè ń dé ẹ̀yìn tàbí tó ń dé ìròdì o ti ń bá òṣàwórí ẹ̀ dọ́gba o ti ń di ìwò o sì ti ń sìn jẹ irú èyí lè mú iyemọ̀ya kó bínú sírú ẹni bẹ́ẹ̀ àwọn oge tá à ń ṣe ní àsìkò yìí mo fẹ́ kí ká mọ̀ wípé òòṣà kọ̀ọ̀kan ló ní irun tiwọn bẹ́ẹ̀ dẹ̀ lọ ní aṣọ wọn tán wọ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ síwájú ẹ jẹ́ ká ṣe àkíyèsí èyí mo sọ díẹ̀ lórí iyemọ̀ja Mọdákẹ́ ṣùgbọ́n máyì ká gbàgbé wípé iye mọ́jà ọ̀pẹ̀pẹ́ alálẹ̀ odò òòṣà gidi ni ìránṣẹ́ Elédùmarè sì ní pẹ̀lú iye mọ́jà ọ̀pẹ̀pẹ́ kò ní bá wa jà kò ní bá yín jà kò ní bá gbogbo wa jà tí lè tọ̀mọ omi ò ní gbé wa lọ àní omi ọkùn wa máa balẹ̀ mo fẹ́ ká mọ̀ wípé iye mọ́jà ọ̀pẹ̀pẹ́ alálẹ̀ odò ìránṣẹ́ Elédùmarè ní ṣe òrìṣà gidi sì ní pẹ̀lú ẹ jẹ́ ká di àṣà àti ìṣèwà mú nílẹ̀ adúláwọ̀ èmi tí yín tòótọ́ ọmọ yín olólùfẹ́ yín Abdulateef Ifáyẹmí ọmọdésù àwíṣẹfà ń sọ fún yín pé ká pàdé láyọ̀ ó dìgbà.